العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أدعوكم فم الله وبابات العرقة ìkẹ́ àti ọlá àti ìgẹ̀rẹ̀ kọlọba àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam tàbábù tàdé nínú àdúrà ìbàhíyá oníbàbù ààwẹ̀ pẹ̀lú òpin ọlọ́run àwọn kan áìdù tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ àápàrí ẹ̀ lónìí ní fẹ́rẹ̀ ń jógi àní jẹ́ ọ̀rọ̀ wulẹ̀ pọ̀ lórí ẹ̀ lọ títí ó lè jẹ́ pé pẹ̀lú ògbọ́ ọlọ́run bàbá tó la rẹ̀ gà á tún bá bù yẹn ní ọ̀la kìtàbù jẹ̀yẹ̀ jàre ní ọ̀la tá a bá tẹ̀ lé tuntun á tún àbọ̀ àbù kan bẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run bàbá tó la rẹ̀ gà. kọ́ ìdà tá a fẹ́ sọ lónìí kọ́ ìdà á mọ̀ ní á wà sọ dọ́bí tó kan eléyìí tí ó jẹ́ pé yóò jọ jẹ́ yóò ní omi sí pẹ̀lú ààwẹ̀ táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ ìdá náà ni لا يؤخر لا يؤخر فعل المنهي عنه إلا بذكر وعلم وإرادة لا يؤثر فعل المنهي عنه إلا بذكر وعلم وإرادة ìtumọ̀ eléyìí ni wípé ìtọ́lọ́wọ́ bọba tó láàrin ga tó fún wa nípa rẹ̀ pé àjọrọ̀ dídì ẹ̀ ṣíṣe kò lè lápa kò lè nípa àìdá lórí mùsùlùmí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ lórí ṣíṣe tó bá yí pé ohun tó ní jìyà ní jìyà tó yẹ kó tààrọ tábà lórí ṣíṣe kò ní tààrọ tábà lè lórí àyàfi tó bá yí pé ohun tó ṣe nígbà tó ṣe kò gbàgbé ọ̀rọ̀ tì wà ilmin ó mọ ìdájọ́ nǹkan tó fẹ́ ṣe wà ìrọ̀ ọ̀dà tì ó sì máa ń ó gbà lérò ìhtàrọ̀ fún láìsàbọ̀tòrò so ìtumọ̀ wípé kọjá àná ilé ìlú wípé kọ́mọ̀ jẹ́ tó jẹ́ pé jáàlì ló mi sọ̀tọ̀ kọ́mọ̀ jẹ́ aláìmọ̀ kan pẹ̀lú ìdájọ́ yẹn kọjá pé ó mọ ìdájọ́ nǹkan tó bẹ́ẹ̀ ṣe. bákan náà ìdájọ́ zik níta àgbà lẹ́nu pẹ̀lú ẹni pé kọ́mọ̀ jẹ́ pé níta tó fẹ́ ṣe yẹn ó gbàgbé ṣùgbọ́n àwọn onímọ̀ tó mọ̀ ṣàlàyé kan tá a gbọ́dọ̀ dì mú ó náà ní wípé tí èèyàn bá ṣe nǹkan kan tó bá ní wípé aláìmọ̀kan ni òun nígbà tó ń ṣe fún méjì nínú kó jẹ́ jáàhì ló ń jahilun bi aslil hukmi aw jahilun bi atharil hukmi Ẹgbẹ́ jẹ́ jahilun بأصل الحكم أو جاهل بأثر الحكم lápèjúwe ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán Ramadan ó lè kó sí méjì alákọ̀ọ́kọ́ kò ní pé kó má mọ ìdájọ́ rẹ̀ pé ẹ̀sìn bá Ìsìlámù ọmọ pé ìwọ ni ó kò jẹ lásán lè ọgbọ̀rọ̀ jẹ mo rò mi tiẹ̀ eléyàn já ìlú ń bẹ̀rẹ̀ kò mọ̀ pé ìwọ ni kò mọ̀ rárá bí ẹni tó sọ̀rọ̀ lórí irun náà tí ó mọ̀ pé èyí sọ̀rọ̀ lórí irun tó ní wá sẹ́rọ́bá omiya mo rò pé àlàyé mi tiẹ̀ tọ́yì tó bá ṣe wípé ọmọ wípé kò dáa ó wá ṣe ṣe kí bàdà yẹn ti bàjẹ́ sóyé nìsín ṣùgbọ́n kò mọ̀ pé ò dá ó wá ṣe ìbáàdà rẹ̀ yẹn ọ̀gá ni afáàrù rẹ̀ ò sì ní tàbátàbà torí afáàrù rẹ̀ ni pé kò ṣe kàfàrà sóyé wà nìsín lákín tó bá ṣe pó mọ̀ pé èèwọ̀ ni ṣíṣe ṣùgbọ́n kò mọ̀ pé jìyà rẹ̀ débi wípé wọ́n lọ́mọ ìdàrú oṣù méjì tàbí wọ́n bọ́ ọkùnrin ẹ̀rú àti gbogbo àwọn kàfàrà tó wà fún ẹni tó bá ṣe é sọ ọmọ pé haram ni àbí ìmọ̀ mọ̀mọ̀ kí lẹ́tọ̀ wá fi ṣe èmi ọmọ pé tí ẹ̀ bá ti ṣe èdè àtúntò bá ní wà ń bẹ́ ń jẹ bẹ́ẹ̀ ni tó ṣe sìnà náà tí wọ́n ṣe rọ́jùmù fún tó ní wọ́n mọ̀ pé sìnà haram rẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé rọ́jùmù nìdíyà rẹ̀ wọ́n yọjọ ìyá wọn. mo rò pé agbá àlàyé mi yé tó bá yẹ pé ìdájọ́ ni ọ̀mà gbọ́dọ̀ pàlà yìí mọ̀tí ẹ̀sẹ̀ ìgbà sílámù ni kò wá mọ ìdájọ́ nǹkan yẹn ló wá kó sínú ọ̀tọ̀ ni ó yàtọ̀ sí pé ó mọ ìdájọ́ ó ká láfọ òfin ọlọ́run ṣùgbọ́n kò mọ ìjìyà tó wà fún ìjìyà yóò jẹ ṣé kìíní yẹn kiri àwọn ẹ̀mí ọlọ́run bọ̀bá tó la rẹ̀ lọ́mọ jù ìyẹn ni tó ní ṣe pẹ̀lú jihad nítorí ní ṣe pẹ̀lú ìdákẹ́jẹ́ ilmu ní jihad wà ṣọ́lá so ìyẹn ló dẹ̀ fà á tó fi jọ́jọ́ yí pé àdúsọ́lá ní wàlẹ̀ ọ̀sọ́lámọ̀ ó ní irúfẹ́ àná ó mọ̀ tí alfapa àṣìṣe tẹmọ̀ kí n téèyàn bá mọ̀ nípa rẹ̀ lè máa ń ṣe ìkìláàfù ẹ̀ ìkìláàfù tó sì jẹ́ sọ̀wọ́ àbò ní ìjà ṣiṣẹ́ ti yé nìsín a jẹ́ wí pé n téèyàn bá fa ìmọ̀ kan ṣe ọ̀nà pẹ̀lú alfapa mẹ́rin só ti yé nìsín wá nísìyáànù nísìyáànù ní ìdákejì dẹ́kẹ̀ gbọ́dọ̀ pàlàyé rẹ̀ ti ẹ̀rí kọ́ ìdáyé nìyẹn o nufi àna ummati alkhata wa wa nisiyan bákan náà sẹ́mọ̀ kí ọ̀rọ̀ ìmọ̀ yẹn ní ìsìn ayà alkùnrán tó sọ kí wa ma kunna mu'azzibina hatta nab'atha rasula owó ọ̀nà ẹ̀ torí pé tí rọ̀sù lọ bá ti dé bá kò ní nímọ̀ nípa rẹ̀ tí ó bá sì nímọ̀ nípa rẹ̀ ọlọ́run ní fi àjẹ́ lórí ẹ̀ mo rò pé ó kílẹ̀ àbá tọ́yìb bakana náà rabbana la tu'akhidhna in nasina aw akhta'na gbogbo àwọn àyà yẹn ẹ̀rí ni fún tọ́yìb zikiru ní pé kọ́rántí ẹ̀rẹ́ ní tí a níbà Muhammad sallallahu alaihi wa sallam ní kí ẹni tó bá gbàgbé tó bá jẹun lọ́sàn-án ọlọ́run bá kan fòló jẹ ní kó kan torí wípé ó gbàgbé ni gẹ́gẹ́ náà ni àyà aláṣọ àṣẹ iná sí iná ìdákéjì ìrọ́dà ní ìkírọ̀ lọ́jà yẹn ń pa ẹ̀ṣẹ̀ tó tóbi jù téèyàn lè fi ṣe ọlọ́run ó ní kéèyàn ṣe bọ̀ pẹ̀lú ẹ̀ téèyàn sáà ìgbàgbọ́ síbẹ̀síbẹ̀ tí wọ́n bá jẹ̀yàn pa láti sọ gbólóhùn ẹ̀bọ ọlọ́run bá ló bọ̀ síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ ìlànà ní òkèrè àwọn akọ́lù owó mọ̀tọ̀mọ̀ bá ní sùn nítorí pé bá bó ààwẹ̀ òun la wà àwà sọ dọ́bìtù sójú ẹ̀ bá mi sìn bí kìtàbù sí àmì la wà dọ́bìtù yẹn ni pé tó náà so mọ́ kọ́ ìdá yìí bọ́tà ara kọ́ ìdá yìí láti ọ sórí kọ́ ìdá yìí nìsín ṣẹ̀pẹ̀ láyọ̀ á sírú fẹ́lẹ̀ mọ̀nìhìlì àánú ni kò bá sí mọ̀nìhìlì àánú fi sọ́lá kò bá jẹ́ fi hajj kò bá jẹ́ fi siyam kò bá jẹ́ fi lèwòdó ibi gbogbo ẹ̀ ló wọlé síwá tí a mọ̀ pé ìpìlẹ̀ ń tẹ́lẹ̀ ń pè ń kọ́ ìdá nìyẹn ṣùgbọ́n dọ́bí tó lélẹ̀ tó ní ṣe pẹ̀lú àwẹ̀ lásán ìláyò àṣírò mọ̀fúsídù sọ́wọ́mí ilá abidikiri wa ilmi wa ìrọ̀dàtì láyò àṣírò mọ̀fúsídù sọ́wọ́mí ilá abidikiri wa ilmi wa ìrọ̀dàtì. kò ní ìdíkà ìṣẹ̀mú ṣàlàyé rẹ̀ mọ́ ó yẹ kó ti yẹ wa o sọyìn tí máa ń bá àwẹ̀ jẹ́ kò ní ní afárò pọ́ bá àwẹ̀ jẹ́ bí àlákì ńlá abìdíkìrín àfikọ́jọ́ pé ẹni tí ó ṣe owó náà tí kìí ṣe kó gbàgbé rahilmin ó mọ̀ ìdájọ́ rẹ̀ ìrọ̀ ọ̀dà tí wọ́n ti fọ́ ọ̀sẹ̀ kéde kí wọ́n kì í mẹ́rẹ̀ ní ọrọ̀ oúnjẹ sílẹ̀ nù sọyẹ tó bá jẹ́ ìkìlọ̀ ni láyọ̀ àfẹ́ tó bá jẹ́ kí ni láyọ̀ àfẹ́ تواكي عن نسيان لا يعرف طيبة فايدة لك الأصل في مفسد الصوم الأصل في مفسد الصوم عدم الكفارة إلا بدليل الأصل في مفسد الصوم عدم الكفارة إما بدليل kúrò tó bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé náà nǹkan mọ̀ pariwo sókè wáyé nìyí. Um, a kì í sọ pé nǹkan kan tí èèyàn bá ṣe láti fi já àwẹ̀ tàbí tí èèyàn bá ṣe láti fi bàwé ara rẹ̀ jẹ́ nínú àwọn mọ̀fàtìrọ̀ pé ń tọ̀wọ́ sọ kàfà àrọ̀ ni àyàfi kárẹ̀ rẹ̀. kọ́wọ́ yídà yẹn ó gbá mọ́ kí fún àwọn kan náà àfẹ́sùn yọ tí wọ́n sọ wípé ẹni tó bá jẹun lọ́sọ̀rọ̀ tí èso kó gbàgbé ohun tó máa mọ̀ pé ń tọ̀ kàfà àrọ̀ ni ó sọ àwọn míì sọ pé tó bá ń ṣe ìsálù ìmọ̀ níyì kì í ṣe wípé àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ nìkan kàfàrọ̀ ni ó sọ àwọn tó bá nírú sáǹdì yẹn ìtàkàsọ fún wọn ni wípé àìná ẹ̀jẹ̀lì ẹ̀rídà nǹkan ẹyọ kan lẹ̀rí wà lé lórí nǹkan ẹyọ kan yẹn òun náà ni kíni o òun ni àlìjìmọ̀ ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ lẹ́yìn yẹn kò sí ẹ̀rí fún nǹkan mi tó yé bá a ní sùn ìtumọ̀ àkọ́ ìdá yẹn nìyẹn ẹja sọ mi olùbàyà kọ́ ìdá tó tẹ̀lé yẹn mọ́ni ìsìtàhálà mọ́ni ìsìtàhálà حرمة رمضان من استحل حرمة رمضان بالمسوق الشرعي من استحل حرمة رمضان بالمسوق الشرعي لم يلزمه إمساك بقية يومه من استحل حرمة رمضان بالمسوج الشرعي لم يلزمه امساك بقية يومه ìtumọ̀ kọ́ ìdá yìí ni a ti gbọ́ ìdá àdá pàápàá wa tá a bá kọ́ fíkì mẹ́lìkì wípé lápẹ̀jùwẹ̀ obìnrin ó ń ṣe àìdùn ìbọ̀ ó wá di aago méjìlá lọ́jọ́ karùn-ún àbíjọ́ kẹfà tí fi máa ń ṣe haidu rẹ̀ bá stop. sẹ́wọ̀n kí aláwọ̀ ọjọ́ tí mi ń ṣe haidu yẹn ó lè máa jẹun so ó ṣe ṣọ́rùmà jíjẹ ìwọ jíjẹun lọ́sàn-án Ramadan ìṣàhálà àbí bílmùsáwìlì sọ̀rọ̀ yìí ní ti àfọwọ́sí tó fi sọ̀dọ̀ tọ́yìn ṣáìdù wa sọ̀pù láago méjìlá tẹ̀gbọ́n yóò ti jẹun láàárọ̀ yóò ti jẹun só lè lọ àbójọ́lọ́ ṣe ìmùsáàkọ̀ ọjọ́ tó ìtumọ̀ ti kọ́ ìdá yìí sọ ni tàbí ẹni tó ṣèrìn àjò ń la haúsá kọ̀ wá gbà wọ́n jẹ ọ wá tí wọ́n lè gbóúnjẹ ààrẹ fún un wípé ẹ̀ka àbọ̀ kẹ̀kẹ́ jẹun àbọ̀dọ̀ lọ sí ìmùsáàfù bá wọn sálàyé mi ti ṣèyí tí kọ́lá yìí náà yẹn sọ ni ẹni tó bá jẹ́ kí àlùmùsáwìrì kò ṣàrọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ẹni tá ara rẹ̀ ọ̀yà ara rẹ̀ wáyà ọ̀gá ìdìbò ìkíní báyìí lọ́lọ́ba ní tara rẹ̀ ọ̀yà tó gbọ́dọ̀ sí ìmùsáàfù ọjọ́ tó kù àbí nígbà tó ti yé yìí sìn òkè yé ṣe ọ̀nà yàn ní kíkà wá ní pé yóò ṣe mùsáàkù ọjọ́ tó kù ẹnu táìmù tó kù yẹn ó gbọ́dọ̀ ṣe mùsáàkù tí ilé òfin gbọ́dọ̀ sùn kò gbọ́dọ̀ jẹun mọ́ rárá. sọ tó bá jẹ́ pé tó múyàn jáwèé mùsáàkù ebi ń ṣọ̀rọ̀ yìí ni so èèyàn ní ìyá ti ṣe mùsáàkù ọjọ́ tó kù tí nǹkan yẹn bá dá àlà kí ẹ máa wọ pé tó fi lè jáwèé ti dá àwọn wà sọ wípé yóò ṣe mùsáàkù ọjọ́ tó kù yóò tó ṣe kọ̀dọ̀wọ̀ ọjọ́ náà náà náà kò sẹ́ẹ̀dì fún yẹn sọ ti yé báyìí ní tele ìdá tó tẹ̀lé yẹn ilé náà mi ò ní pẹ́ lórí ẹ̀tọ́ láti sọ tó jẹ máa pọ̀ makruhatu as-siyami ala an-nas makruhatu atụ siyami توقيفية على النص ìtumọ̀ rẹ̀ òun ni kí aiki yìí sọ wípé nǹkan kan mọ̀kìrúfò ni nígbà tá a bá ń gbà rẹ̀ lọ́wọ́ àfikárí náà sùn lápèjúwe arínà sùn fún wípé bàbá alex philistine ṣáájú ìlà àǹtàkùnà sọ ìlà ó túmọ̀ sí kí alimọba alágọ̀tú fìlì mọ̀dọ́tì wà lẹ́sìn ṣáàk mọ̀kìrọ́hún nígbà tó yẹ bá ń gbà rẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ pàdà yé mi ti tó kéèyàn máa ń ṣàfihàn mi sí wọn torí kó lè gbà mẹ́lọ̀ fún ẹ̀ mọ̀kìrọ́hún tó táwọn abẹ́ sọ pé nǹkan kan mọ̀kìrọ́hún ni àjọ̀dọ̀ rí kí o àjọ̀dọ̀ rẹ̀ rí ṣùgbọ́n àwọn náà àfàṣọ ike alikubula mọ́tòlá kan ní ike mọ̀kìrọ́hún yára sí alẹ́ bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe àjẹpẹ́ yẹn ṣe mọ̀kìrò àpèjúwe inú fún tó ní jẹ́ mọ̀kìrò tí náà sùn wá àti tó jẹ́ mọ̀kìrò tí ò sí lọ sùn. ó yẹ kí yẹn náà ti yà wọn. tó àwọn míì wọ́n sọ wípé kéèyàn kọ́ ìtò ẹnu rẹ̀ kó gbàjọ kó wá gbé mi ó ní mọ̀kìrò kò sẹ́ẹ̀rì fún mi. sódì ẹnu sùn àwọn míì wọ́n sọ wípé kí ọlọ́mọ lúwẹ̀ẹ́ lọ́sàn-án Ramadan kó wá bọ́nú kó wá yọ ara bọ́nú omi ó ní mọ̀kìrò

àní ṣe kí ni o àní ẹ tó bá ti wá sọ pé fún wa pé nǹkan kan yìí mákìrò wò ní lórí ìròyìn dáhùn fún ni pé lọ mú lọmọ ẹni fún sí kílẹ̀ àwọn eléyìí tó tẹ̀lé yẹn ọmọ ìyá rẹ̀ ni mustahabatu siyami tawqifiyatun ala an-nas mustahabatu siyami tawqifiyatun ala an-nas. àwọn nǹkan tó jẹ́ mustahabu nígbà ààwẹ̀ ẹbí ọlọ́jẹ́ nǹkan tá akẹ́yẹ̀ tó sọ pé mustahabu ní nǹkan báyìí ìyẹn gbọ́dọ̀ rí náà sùn ẹ̀rí fún àwọn nǹkan tó wá jẹ́ mustahabu tẹ́rì wà fún ni ká mọ̀ bá àmọ́ dààmú mọ́ nígbà tá a bá débi alákọ̀ọ́kọ́ tàjílù al-fitri kí ẹ máa sí i mustahabu ẹ̀rí sì wà fún síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ so àwọn èèyàn mi ò ní fún ẹgbẹ́ tí wọ́n máa bẹ pẹ̀lú dáadáa máa jàlú al yorùbá ní sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bákan náà tà àkíyèrú ṣàhùwọ̀ kí wọ́n mọ̀ tètè jẹ sáré kí wọ́n lọ lára bákan náà nínú mustahabatu náà ní akilu akilu ṣàhùwọ̀ kí wọ́n jẹ sáré gẹ́gẹ́ ara mustahabatu torí kìí sọ̀rọ̀ ìyẹn lè gbàgbé láì jẹ sáré nínú àwọn mustahabatu àwẹ̀ òun ni alfitru ala rutabin fatamrin fama tó kéèyàn jẹ́ wípé dàbí dò tutù tàbí òtọ́ jẹ́ rúpọ̀pù wọ́n lè yàn fi sí i tí èèyàn bá wá rí kéèyàn lo tambo gangan tó jẹ́ gbígbẹ bá wá rí kéèyàn lo omi mo rò wálá yẹn mi ti nínú àwọn mustahabat òun ni wípé kéèyàn máa ṣe àdúrà nígbà téèyàn bá ń gbà rẹ lọ́wọ́ pàápàá jùlọ nígbà téèyàn bá fẹ́ ṣe nù nígbà téèyàn bá fẹ́ ṣe nù. inú àwọn mustahabatu ààwẹ̀ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ramadan oní al-umrah fi ramadan anabi sallallahu alaihi wa sallam sọ pé tá a di lọ sí ládàá rẹ ti ládàá ládàá so nínú àwọn mustahabatu nínú ramadan oní pé kéèyàn gbìyànjú kéèyàn ṣe umrah ọlọ́run ṣe fún un nínú àwọn mustahabatu kí tí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ń pé ànábì tọrẹ ó ṣe sọ́dá kọ ju àtẹ̀gùn lọ ṣùgbọ́n nígbà tó ànábì wá mọ́ wàkánà ájú ọ̀dà máa yà fún un ẹ̀yìn náà yàlùkọ́ ọ̀hún Jibril ìgbà tí Jibril bá wọn bá ànábì sallallahu alaihi wa sallam so nínú Ramadan ti ń ka Al-Qur'ani ìgbà yẹn ànábì mọ̀ tọrọ gan so nínú Ramadan nínú àwọn mustahabbat tó yẹ ṣíṣe ẹ̀tìkáf nígbà tá a bá ń ni o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn míì tá a rí nínú àwọn tíra tàbí tá a padà mọ́ mẹ́nu insha Allah ta'ala kọ́ ìdà tó gbẹ̀yìn mi ní rojọ́ lórí ẹ̀ a ti sọ kọ́ídà tó jẹ́ mọ́ dáadáa sẹ́yìn ní rojọ́ kankan lórí rẹ̀ mọ́ láyé الأصل استواء أجزاء الزمان الأصل استواء أجزاء الزمان في فضل الصوم إلا ما خصه النص بفضل زائد الأصل استواء أجزاء الزمان في فضل الصوم إلا ما خصه النص بفضل زائد ìtumọ̀ eléyìí ni wípé ìpìlẹ̀ nínú ẹ̀sìn òun ni wípé gbogbo àsìkò kò sásìkò tí yóò lè gba àwẹ̀ náfìlà àwẹ̀ náfìlà ló ní í ṣe pẹ̀lú ọ́ àwẹ̀ náfìlà kọ́ìdà ilẹ̀ kọ́ìdà àwẹ̀ náfìlà ni o kódà tó bá wọ alẹ̀ pé ń dọ́ọ̀bì o ṣùgbọ́n àti sọ́n tó jẹ mọ́ síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ sọ wá kì í sọ wípé àsìkò báyìí gba àwẹ̀ kálá àwọn àwẹ̀ fún yàn àsìkò báyìí ó dáa ká mọ̀ gbà àwẹ̀ ń bẹ̀ tàbá àwẹ̀ kan àsìkò báyìí la mọ̀ gbà àwẹ̀ funfun ní jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyàfi tó bá ṣe wípé ẹ̀rí ló gbó alhamdulillah àsìkò yìí dá ààrẹ kan ń bọ̀ lọ́nà ní sàwé àràfà ààrẹ tí wọ́n ti kàfà ọdún méjì fún yẹn ọjọ́ àràfà tí yẹn bá gbà rẹ̀ jọ náà ẹ̀ṣẹ̀ ọdún kan síwájú ẹ̀ṣẹ̀ ọdún kan lẹ́yìn ọlọ́run bó fi kàpọ̀ fún ẹ̀rí pé wọ́n tóbi púpọ̀ bẹ́ẹ̀ náà ni ààrẹ aṣọ́rọ̀ ààrẹ odidi ọdún kan ẹ̀ṣẹ̀ odidi ọdún kan ọlọ́run bó fi fàyọ̀ fún tí ká tó sọ wípé ọlá kan ẹ̀rí pọ́lá tó tóbi la bù fáwọn Yorùbá wọn nọ́ọ̀sù ló bù fún ọtí sáà ṣe tí ọba ti wá ṣe tó bú nọ́ọ̀sù bá ń fún a kì í gbé ọlá fún lórí ìní ìtọ́ba yàtọ̀ sí ọlọ́run láti tóbi ọ̀pọ̀ fún pẹ̀lú ala wa wa